ìwà kí ni ò ní ẹ ṣé bó ṣe ṣe lánàá ẹ̀dá ẹ ṣé bó ṣe dá ṣé ibi tá a fọ̀rọ̀ sí lánàá ló gbẹdọ̀ gbogbo gbogbo ẹ. ah well done well done mo láìpẹ́ ẹ ẹ ti já àgbà mi ẹ ti já àgbà báyìí ó yẹ gbé fún. ẹ kí ló ṣẹlẹ̀ mo ní ká ẹ gbé fún. ṣé o mọ yẹ ẹ rí ni. o mọ ìyá mi rí ṣe kure ó dà mí ó yà gbé fún mi ló fẹ́ gbé fún mi nínú yìí ó yà. mo gbé ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. no problem, brother man. Hello, to. Things are there. Why? Don't thank me. It's my duty. Man. Thank you. Why that? Thank you so much. I'm so grateful. Thank you. Bọ̀lẹ̀ tí ń bọ̀. Ah, mo ń bọ̀ láti pátí ọ̀rẹ́ mi kan ni. Ok pátí. Pátí ọ̀rẹ́ mi ni mo ti lọ. Ok ibo wa ló lọ. Mo lọ lé ni. Báyìí àbí? Bẹ́ẹ̀ni báyìí mo lọ lé. Jẹ́ n ṣe. So ọ̀nà yẹn léwu gan. Eh. Ẹ má máa rìn lọ́sàn-án báyìí. So orí àdúgbò yìí very difficult. Eh? At least ẹ bá tẹ̀ fẹ́ rìn ẹ gbọ́ nílò cover. Àwa tá a máa cover yín òkè gbá báyìí. Màá sìn. Ẹ ṣe ọkọ. Ah! normal náà. níbo àdúgbò mi mo fi ya hàn mo yá ká lórúkọ ẹ. ẹ káàsán sá ẹ kújọ sá yes sá àwọn ọmọ yìí kọ sá yes sá ẹ bá mi kí mọ mi o yes sá yes sá. you like what you see. let's go now. but babe wait wait now ta ló kí bẹ́ẹ̀. má worry <laughs> let's go let's go now let's go let's go Maski let's go now yeah let's go let's go let's go. hey ayé mi tèmi bá mi. wàhálà wàhálà wàhálà. ṣe so kí wàá ní mo sọ pé o ṣe báyìí nísìnyí. alápàtà. wow <laughs> that's really good you're so funny. Daddy, kíkọ́sùn sà yé sà ekújó mẹ́ta sà yé sà wà lálàáfíà sà ọ̀bùrù náà kọ́ bẹ́ẹ̀ sà àmúlò sì dúró ní mi ò sí around mo ṣe ń bọ̀ ní yé sà ẹ ṣe sà wọn àgbọ̀ àmọ́ àjíṣe fún wọn wọn àgbọ̀ ẹ ṣe gidi gan ni sà yé sà. ta ló ń bá sọ̀rọ̀ ẹ̀. what is it now don't be afraid. obìnrin. we need to fire. don't be afraid. don't be afraid let's go let's go let's go stop behaving like this now let's just go. o ta ló ń bá don't worry let's go. <laughs> so wo. <laughs> I, I don't understand you. God, don't worry, don't worry. Don't worry. I need to not <laughs> worry now. Let's go. Let's go, Jai. Let's go. Let's go. Don't you trust me? Very well. You trust me? Very Just well. take my hand. Take my hand. oh, let's go. Uh, mọ náà. mo bẹ ṣe ọyẹ ọyẹ kí ló dé. lọ́nà tó ń bá olóṣèlè. ó tọ́ ọ dìbò mọ́lẹ̀. bọ́ọ̀kì dìbò. bọ́ọ̀kì dìbò. lẹ́yìn náà gọ́ọ̀sì.